ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قصوى الله الله سبحانه وتعالى صلى صلاة سوى نبي محمد صلى الله عليه وسلم كي الله ولا الله كما بيك ألوه والصحابة وشيره أمر عليه وشيره وبعض tí mo bá oníkálùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin wala la hawla wala quwwata illa billah àkíra wa ikú yakú ìtúnú àbí yakú Ramadan ti ọjọ́ 1444 tó ṣe dédé 2023 ọjọ́ ìní òun ọjọ́ Ramadan ni àkọ́kọ́ lẹ́yìn tí ọlọ́ba Allah subhanahu wa ta'ala tó ti ṣọ́ wa tó sì dá ẹ̀mẹ́ wa sí lẹ́yìn ìjókòó tafsiri ọdún tó lọ yẹn Ramadan ọdún tó lọ adápẹ́ fún ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó lọ́rẹ̀ ẹ̀mí oníkàlùkù wa lórí dáadáa kó dáàbòbò wa kó fi ṣọ́ rẹ̀ kó fi ṣọ́ wa àwẹ̀ Ramadan ọdún yìí tí a bẹ̀rẹ̀ níyẹ̀ ní abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ́bà kí ó ṣe nírọ̀rùn fún wa kọ́lọ́ jẹ́ kí a rẹ́yìn oṣù èyí tí a bá ṣe nínú ìjọsìn ààwẹ̀ ní ìtọrẹ ní ìran ara ẹni lọ́wọ́ ní ìkúnni lọ́wọ́ ní ìfúnni ní àdúwà ní àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn léyìí tí ọlọ́run tí ó bá ṣe nírọ̀rùn fún wa nínú oṣù yìí àbẹ̀lọ́n kọ́lọ̀ mú ṣàtẹ́wọ́gbà lọ́wọ́ wa ọlọ́lá ìlàhà illallah oṣù Ramadan oṣù ńlá ni lọ́dọ̀ ọlọ́run oṣù iṣẹ́ olóore ni oṣù ẹ̀san ni oṣù tí a máa kó fà lọ́dọ̀ ọlọ́run púpọ̀ ni oṣù àwọn ẹni ọlọ́run ọba ní àwọn àyò ọlọ́run àwọn olólùfẹ́ ọlọ́run òun náà ni oṣù yìí òṣèlá muhammad sallallahu alayhi wa sallam oní ìdájá ramadan onítú ramadan ní bá wọlé gẹ́gẹ́ bó ṣe wọlé tọ̀wá yìí oní futihati abwabu aljanna gbogbo àwọn aljanna ilẹ̀kùn aljanna mẹ́jẹ̀ẹ̀jọ ni wọ́n sílẹ̀ fẹ́ni rẹ̀ kó tara rẹ̀ wọlé fẹ́ni rẹ̀ kó tara rẹ̀ ṣiṣẹ́ olóore wa ghulqat abwabu an gbogbo àwọn ilẹ̀kùn iná òun náà ni wọ́n ti pa kì í ṣe ẹbí kó mọ́ bá rọ̀ wá lọ́rùn láti lè ṣe ọ̀sùnfídàbí aṣọyọ̀pín àwọn ọmọ ogun ṣaitan wọ́n sọ wọ́n mọ́lẹ̀ aburú yóò kéré lórílẹ̀ ìtakùtọ̀ ọlọ́run yóò kéré lórílẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ ọlọ́run ọba yóò rọ àwọn onígbàgbọ́ òdodo yóò rọ̀ wọ́n lọ́rùn láti lè ṣe ọlọ́run bá ṣe oṣù yìí ní oṣù àwẹ̀ ọlọ́ni ayọ̀lẹ́bí ní amánu ọlọ́lẹ́yìn mọ̀mí ní èyí ó jẹ́ òpó ẹlẹ́ẹ̀kẹrin nínú òpó ìsìláàmù gbogbo mùsùlùmí ọ̀ràn yẹn ni fún wa ká gbà á yẹn ni ká gbà pé yẹn ni lé wa lórí bẹ́ẹ̀ bá gbà pé rọmọdánì yẹn tó gba gbogbo ẹ̀ àbótiẹ̀ gbà pé rọmọdánì ò sí lára ẹ̀sìn bẹ́ẹ̀ ni ọlọ́run ti bọ́ṣọ islamu kúrò lára rẹ̀ eléyìí ní sáàpé ní rídà ó ti gbẹ́rù gbọ́n ó ti gbún kúrò ní orí ẹ̀sìn ọlọ́run ọba tó ń pè ní islam yẹn fún wa ara ramadan ọ̀rọ̀ yẹn ni òpó kan nínú òpó islamu ni gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àfáà ló jẹ́ ní àbọ́mọkéhù ará ilé ní àbárò oko olówó ní àbítálíkà ọkùnrin ní àbóbìnrin àgbà lẹ́yìn àwọn tọ́lọ́run ọba yẹ̀ǹda tọ́lọ́run yá fi wọn fúndì kan tó sì sọ tí wọ́n ṣe tí wọ́n fi rọ́pò ẹ̀ àbáwọn tọ́lọ́wọ́n bá yá fi àsìkò wọn àsìkò yìí oṣù rọmọdánì ó yá fi ẹ̀ wọn tọ́lọ́ sì ṣe ìdápadà ìyẹn ní ìgbà Ramadan padà tó ṣe lọ́rọ̀ yẹn fún wọn lẹ́yìn oṣù Ramadan abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala àwẹ̀ náà kọ́nà kó ṣe ní ọlọ́run fún wa kó sì gbà lọ́wọ́ wa kùdìẹ̀kùdìẹ̀ tó bá ń bẹ níbi ìjọsìn wa sọ́lọ́run abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́nà kó ṣe àmójúkúrò fún wa jẹ́mọ́ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ yí pé tafsiri tí tafsiri al-Qur'an al-Karim léyìí tí a máa fi mú ìdánilẹ́kọ̀ọ́ wá ní gbogbo ọjọ́ sátọ̀dé lẹ́yìn ọ̀rọ̀ àṣùbá a máa ń tẹ̀síwájú lórí ẹ̀ nínú oṣù Ramadan eléyìí ó sì máa wáyé ní gbogbo ojoojúmọ́ láàrin ọjọ́ Monday àti ọjọ́ Friday Monday to Friday inshallah gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ níjọ́ tó bá ní wáyé fún ti kan àbí kejì àjẹká mọ̀ pé kò ní sí tẹ́fṣẹ́rì lọ́la níbígbà yìí tọ́ tó a máa tẹ̀síwájú lórí tẹ̀fṣẹ́rì Qur'an al-Karim torí pé nínú iṣẹ́ olóore tí yàn án máa ní kàkún sí jù ní àsìkò táwà yìí o náà ni ká dúní mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn al-Qur'an al-Karim ká dúní mọ́ ìdúní mọ́ lọ́nà méjì ká máa kà á nígbà gbogbo àwọn aráàfin rẹ̀ ládàá rẹ̀ ó jẹ́ títí wa anabiwa Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ wa arfa fi kitabillah olẹ́nikẹ́ni tó bá ka àràfin kan nínú tírà ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run tá ń pè ní al-Qur'an al-Karim falahu ashru ó ní yóò gba ẹ̀san mẹ́wàá lam aqul alif lam harf wa mim harf ìkọ̀ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àràfin ni wọ́n ìkọ̀ọ̀kan ti nìyí yóò bí fún ni ẹ̀san mẹ́wàá mẹ́wàá eléyìí ni táwọn afáàmà ń pè ní tẹ̀rẹ́ àwọ̀tú al-huruf wal-alfaz kàtọ́ kàkàá kagbé mọ́síhápù dání kàtọ́ nú eléyìí nínú iṣẹ́ olóore ni tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala tí ó sàn wá lẹ́sàn tó pọ̀ lè lórí bó ti ẹ̀já sí pé a mọ̀ nínú àwọn ọmọ ìyá nínú ìsìláàmù nínú àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lágbàlagbà lọ́mọdé àwọn ẹlòmíì tìláwà yìí nìkan làwọn máa ṣe wọn ní gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wọn ní gbọ́ wáàsí tẹ́wà ní ayẹ̀ lọ́gbọ́wà sí ni wá ní ara a ní Imam Malik rahimahullah tí Ramadan bá ti wọlé Imam Malik yóò ti lè kéwù pa a wá dún ní máa ìmá ká al-Qur'an al-Karim àbí kan àwọn sálàf àbáwọn èèyàn kan àwọn sálàf wọ́n ìkọ́ yàn lẹ́kọ̀ọ́ ìtọ́kan wà fún nígbà náà sọmọ ṣe òdà ní ká máa sọ kùránì aláìsí méjì ọ̀rọ̀ yí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ni kò tún rí bẹ́ẹ̀ torí pé àwọn ìmáàmù tá a fi ń ṣàpèjúwe yìí ọ̀nà méjì tá a fi ń bá kùránì lò làwọn mọ̀ dáadáa tilawatu alhuruf wal alfan wọ́n ṣe tìláwà rẹ̀ wọ́n kàá bákan náà تلاوة المعاني والمقاصد wọ́n tún jìnà sí bí ma kẹ́kọ̀ọ́ ní alkùnrán ní àbákanáà tó dájú pé báwọn ṣe ń ká alkùnrán ní ní jama wọ́n ké wọ́n tọ́ wọ́n tún kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ tó wọ́n mọ̀ tí wọ́n ká yàtọ̀ sí ìwọ tó dájú pé tọ́ irú wọn nìyí o gbọ́dọ̀ fi ààyè jókòó tí wọ́n ti ń wá sílẹ̀ nínú oṣù Ramadan kódà iṣẹ́ tó tóbi nínú àwọn ṣe olóore rí kò sí tó ṣe léèwọ̀ fún ni ká má ṣe tẹ̀fsíìrì ká má kẹ́kọ̀ọ́ fíkíw ká má kọ àwọn ẹ̀kọ́ náà jibril alayhi salam ima wa bá nabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú oṣù ramadan a ní ká nabi ma ka kùránì fóun a sì ma mìírí jibril ló pa nabi lálẹ́ kùránì alayhi salam ó mọ̀ dánabi nká ó mọ̀ ní kíkà ó sì mọ̀ nítumọ̀ bẹ́ẹ̀ náà lè ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam tóun náà ka fún àfá rẹ̀ ó mọ tó ń kà ní kíkà ó sì mọ tó kó sínú nítumọ̀ bó wá níwọ tó ń kà tó mọ̀túnmọ̀ rẹ̀ àǹfààní ẹ̀tún wá yọ onírárá olùfẹ́ parí alukùránì kọ̀ọ̀kan lójoojúmọ́ eléyìí ò jẹ́ kó lọ gbọ́ wà sí eléyìí kìí ṣe lára ẹ̀kọ́ islam bó ṣe wulẹ̀ kó mọ̀ mélòmélò lẹ́yìn tó ń tó ń gbowó èlé tó ń jẹ rìbá tó ń mutí tó sì dájú pé láàrin ọ̀sẹ̀ kan yóò padà alukurhani kò mọ bí tọ́lọ̀ ti sọ pé kéèyàn jìnnà sí ìbáná alukurhani lẹ́yìn ni kùránì sì ń bá sọ̀rọ̀ kò sì gbọ́ nígbà tí ó mọ̀ súnmọ́ rẹ̀ jàmá méjèèjì òun láàrin jẹ́ kó dùn wá gbìyànjú bá ṣe kẹ́kọ̀ọ́ nínú tọ́lọ́wọ́n bá fi ń bá wọn sọ̀dọ̀ alukurhani kẹrin ilé ìlànà àwọn sọ́nàfù wà alábẹ̀rẹ̀ yìí a mọ̀ tẹ̀síwájú sóra tí a ti dánudúró gbẹ̀yìn ní ọ̀sẹ̀ tó lọ ní sátọ̀dẹ̀ tó lọ sóra tó Ibrahim òun náà ni a sóra tó Ibrahim a mọ̀ tẹ̀síwájú látòrí àyà 24 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء الله الله سبحانه وتعالى أصفوا نبي محمد صلى الله عليه وسلم ọlọ́ni alamtaro ọlọ́ni wa محمد صلى الله عليه وسلم ṣe orí ni ìtumọ̀ òun náà ni pé ṣé kò yí ọ ni ṣé ó mọ̀ ni irú àwọn gbólóhùn bẹ́ẹ̀ ó pọ̀ náà Al-Qur'ani kò sí ti ń kọ́ wa ju wípé ń tọ́ka ife Al-Qur'an al kò sí ti ń tọ́ wa tó ń kọ́ wa tó ti wípé al-Qur'an al-Karim kìí ṣe ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alayhi wa sallam bákanáà a sì máa rí jù mú ń bẹ́ ìpé anábí sallallahu alayhi wa sallam kò mọ́ kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni àwọn kan bẹ kánábí tó dáyé ló ti ṣẹlẹ̀ kò sí lè máa ìwọ náà ṣe mọ tó ṣẹlẹ̀ ìwọ náà tó dáyé àfihàn tó bá sọ fún ọ bẹ́ẹ̀ lànàbí náà mọ̀ á lẹ́tùn mọ́ gbọ́ alámtàrọ́ alámtàrọ́ alámtàrọ́ alámtàrọ́ kayfa fa'ala rabbuka bi ashabil fil olóòníwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó mà á sọ fún ọ á fi mọ̀ ọ́ náà bá ṣe fi mú àwọn ìjọ elérin òun ti mú wọn gbólẹ̀ so lẹ́yìn tọ́ka pé anábì sallallahu alaihi wasallam kò mọ́ kọ̀kọ̀ òun ọlọ́run bá fi mọ́ ni bákan náà yóò tún máa yé wa wípé òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة ومن هو محمد صلى الله عليه وسلم كل يوم كيف ضرب الله مثلا بو الله بشفين àpèjúwe lọ́lẹ̀ àpèjúwe tani alimọ́min alimọ́klis asọ́lẹ̀ àtẹ̀kì mọ̀mìnì tó gbàfà fọ́lọ́run tó fi ìjọ́kàn ṣoṣo ọlọ́run bá nílẹ̀ lórí ọkàn lórí ahán lórí kìríkì ara rẹ̀ bọ́lọ́run bá ti pé yóò jẹ́ ànábì pé yóò jẹ́ gbogbo tọ́lọ́run bá ní ó ṣe ìmọ̀ àmójútó lára ẹni oṣù Ramadan ọlọ́run ní kutiba alaykumus siyam ọlọ́run lẹ́yìn mọ̀mí ní mo ṣe lọ́rọ̀ yẹn lẹ́yìn kẹgbà faman shahida minkumu shahra falyasum ọlọ́run lẹ́yìn kẹ́ni tí a oṣù àwẹ̀ báyìí tó bá yọ bá nínú yín láyé àti láyé rẹ̀ falyasum ọlọ́run ní kó gbà ọlọ́run máa lóun fi àpèjúwe nílẹ̀ ó fi lọ́lẹ̀ ká lè máa bí mùmíní ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run mùmíní bó ṣe tóbi tó eléyìí ní ma ká máa nínú àwọn sàmárọ́tún ìmẹ̀ àwọn ẹ̀san èrè ìjẹ tó ń bẹ níbi ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ṣe tọ́ka rẹ̀ gẹ́gẹ́ bánabi wa. tọ́lá ní ẹ̀rọ pẹ̀rẹ̀ mọ̀mẹ́ ní ẹni tó dúró dédé kalimatan tayyibatan ó dà gẹ́gẹ́ bí kí ni kalimatan tayyibatan òun ni gbólóhùn la ilaha illallah gbólóhùn ìmáni ilé ìdí tó ṣí àtọ̀ láàrin mọ̀mí ní àti kèfèrí èèyàn lè gbọ́n jẹ́ mọ̀mí ní kó má gbà la níta fi jẹ́ mú mi nínú ọlọ́ni àpẹẹrẹ dọ́rọ̀bọ̀ lọ́hùn mẹ́sẹ̀lẹ̀ kẹlìmẹ́tẹ̀ tó jíbẹ̀ tán kẹṣẹ́gàrọ̀ tí tó jíbẹ̀ ọlọ́ni àpẹẹrẹ mùmìní àpẹẹrẹ ìmáni ẹni tó ní ìmáni lára la ilaha illallah muhammadu rasulullah jama'a alkalimatu tayyiba na man pe ọ̀rọ̀ tó mọ́ lóbi dájú gbogbo ẹnikẹ́ni tó bá fi gbólóhùn ìyínrinlẹ̀ lórí ọkàn rẹ̀ tó fi gbólóhùn ìyínrinlẹ̀ nínú ìsọ̀rọ̀ sí rẹ̀ orí ahọ́n rẹ̀ bákan náà ó fi rinlẹ̀ lórí kèríkì ara rẹ̀ tó ń tọ̀ òun ẹni ọlọ́wọ̀n bá ní ọlọ́ni kẹṣẹ́dàrọ́ tí ń tọ̀ yìí àpẹẹrẹ ni ẹ̀dà ẹgẹ́ bí àpẹẹrẹ igi igi tó mọ́ bóò ló ṣe má nígbà tá a ó dùn jẹ ewé rẹ̀ ó dùn jẹ omi rẹ̀ ó dùn mu àwọn igi bẹ́bẹ́ àti igi àti gbogbo ẹ̀ pátá adùn ló bá dé ọlọ́ọ̀bá ní kàṣájà rọ́tún tó jìbà ọlọ́ọ̀ ní àpẹẹrẹ mùmìnì ẹni tó fi la ilaha illallah kalimatu àfọ́yíba tó fi nílẹ̀ lórí ọkàn lórí ahá lórí kèríkè ara rẹ̀ ó rà gẹ́gẹ́ bí igi tó mọ́ni torí pé asluha babitun igi tó mọ́ yìí ìpínlẹ̀ rẹ̀ ó wọlé lọ́fún ó fìdí múlẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ ó dúró ṣinṣin bẹ́ẹ̀ náà ni mùmíní onígbàgbọ́ òdodo ní ẹ̀bá dúró dáadáa tí èṣe mùnáfíkì torí ayé torí jáàjẹ torí jáàní jẹ́ ẹlòmíì fi ń ṣẹ̀sìn torí owó torí ọlá torí ipò ẹlòmíì fi ń ṣẹ̀sìn irú àwọn ẹ̀yọ́ ní kí wọ́n má báyìí náà ni ó sálọ̀ àwọn ṣọ̀bẹ́sì olóòmálé àwọn mọ̀nàbìkì ò jẹ́ mọ́síláṣí jẹ́ chọ́ọ̀chì jẹ́ lérò jẹ́ gbogbo ẹ̀ irú àwọn èèyàn ni àpẹẹrẹ wọn bí àpẹẹrẹ bí àpẹẹrẹ èlùbọ́ èlùbọ́ tá a gbé sí tá a gbé sábẹ́ tá a gbé sínú atẹ́gùn ni atẹ́gùn tó lé tí ó wọ́ dànù àmọ́ mọ́mì ní ọlọ́ni àtúlúwà sáàbìtùn ọlọ́ni ìdímọ̀ mìírí tó dúró lé lórí sáàbìtùn ó wọlẹ̀ lọ wọlẹ̀ lọ wọlẹ̀ lọ wọ̀fánrírú wọn fi sánà bẹ́ẹ̀ sì ni igi ni tó wọlẹ̀ lọ ní jẹ́mà ó wá ní àwọn ẹtútú ẹtútú ẹtútú ẹtútú lọ́kùn tó wá pàkàsámà bẹ́ẹ̀ làpẹẹrẹ mọ̀mìnì onígbàgbọ́ òdodo yana wa fa ma sọ fún wa wa fa le sunna pàtàkì imani pàtàkì tawhid ó ṣe ká mú tó ìgbàgbọ́ ta bá mú tó imani dáadáa jama nínú kan lè mi wá gbogbo àwọn àdánwò tá rí láwùjọ wa ètò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ni ọrọ̀ ajé ni ètò ètò ní ṣe pẹ̀lú báwọn ọmọ àwọn ọmọ ṣe ń jà tí wọ́n yà ni kò sí

àtìlẹ́gọ́lọ́ kó ṣe ti fi wá ọlọ́ni wáyé ìdá sàálẹ́gẹ́ ìbáàdì àmì fàínì kọ̀ríbù ní ojú ìbùdá àtà dáì ìdá dáì fàlùyẹsẹ̀ jíìbù lì ọlọ́run súnmọ́ wa ju kásán ọrùn wa lọ òun súnmọ́ wa ní súnmọ́ mímọ́ ó súnmọ́ wa tabako wọn lì ọlọ́ni ẹ̀yin ẹ kọ́kọ́ dóhùn náà bá lóhùn náà yóò mi inú bí yìí máa ní ìrìnlẹ̀ fóhùn ọlọ́run tẹ bá ṣe ẹ̀rì tẹ̀sẹ̀ ṣùgbẹ́lò mùsùlùmí ló dúró dédé mélòó ọlọ́run wá ròyìn àwọn tó dúró dédé nínú àwa mùmìnì ọlọ́run ni asùlùwà ọlọ́run ni ẹ̀rí ìpìlẹ̀ rẹ̀ ó dúró dédé ó wọlé lọ jẹ́mẹ́ ìrẹ́sí gbogbo tábà mọ lókè tábà mọ lé nǹkan sí nǹkan tá fẹ́ mọ nǹkan lé lórí ò bá ti dúró yóò wò ní bẹ́ẹ̀ni gbogbo pé yàn mọ nǹkan láyé construction building construction afẹ́kọ́lé nǹkan kan ní ó gbìn kankan dúró tí tí ó gbè dúró ò bá ti pèsè múlẹ̀ dáadáa ní tá bá gbé sórí ẹ̀ jẹ́mọ́ yóò wò àpẹẹrẹ kèfèrí nù ṣùgbọ́n mòmìnì mòmìnì dúró déédéé pẹ̀lú ìmánì kò sí tó ń bọ̀ ìmánì rò gbà ọlọ́run wà fárẹ̀ fi sámà ọlọ́run àwọn rẹ̀ ó ń bẹ lókè sámà ó pọ̀n ká lókè تؤتي أكلها كل حين ha. ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ọlọ́run ní kò parí síbẹ̀ o ọlọ́run ní ẹ̀rí igi tó máa yìí tó jẹ́ àpẹẹrẹ mùmìnì tó dúró dédé tó sì léso jíjẹ rẹ̀ mímú rẹ̀ adùnni ọlọ́run ní tí ó ti ó kú làá kú làá gbogbo pa oní ànígi náà máa ń ṣèṣò kò sígbà tẹ ẹdí bẹ̀tẹ̀ ẹ̀dí fèsò ìdájọ́ gbogbo pa tí mọ́mìnì bá ń jẹ́ mọ́mìnì jama kọ́nàkó máa gba ìmọ̀ni lára wa oore kìí bọ́ fún mọ́mìnì bẹ́ẹ̀ ni oore kìí bọ́ fún mọ́mìnì olówó ló díẹ̀ ni táníkà ni òmọ̀wé ni aláìmọ̀wé ni ọba ló díẹ̀ ni aráàlú ìjòyè ni. ọkùnrin ní obìnrin ní gbogbo pa olóríire ẹ̀dá ni imani yóò mọ̀ jẹ́ kó pèsò dáadáa tó bá sọ̀rọ̀ á sọ̀rọ̀ tó má tó bá wúwà á wúwà tó má tó bá wá owó á wà lọ́nà tó má tó bá ná owó á ná lọ́nà tó má gbogbo àlámọ̀rí rẹ̀ ọlọ́ni tó ti òkú láhá kó làhín níbi ìdìnnìrọ̀bì yà gẹ́gẹ́ bí igi tá à tí ó fi ẹsẹ̀ wálẹ̀ tó sì léso tó ní ẹtútú kò sígbàtẹ́ ìdílẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ ká èso rẹ̀ lórí ẹkùn kò sí àlámọ̀rí kan tí mọ́mì ló dáwọ́lé tí ó kàmàmọ̀ níbẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ajaban li amri mọ́mìn ẹ̀rí mọ́mìn ní gbogbo àlámọ̀rí rẹ̀ ìyanu ni ìnàfàbàhù khayr bó ni bá kàn lọ́dọ̀ ọlọ́run ní tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ṣakara àtúpẹ́ fọ́lọ́run afẹ́bí lórí ọlọ́run wọ̀nyí nẹ̀fọ́ bá wọ́ṣọ́ ṣùgbọ́n kí n tó tọrọ tí ò bá rí n tó béèrè lọ́dọ̀ ọlọ́run òfin n tí ò béèrè ọlọ́run wá fún ó béèrè admission ọlọ́run ò tí fún ó béèrè owó ọlọ́run ò fún ó béèrè àlàáfíà ọlọ́run fi ìnira kàn án anábì sallallahu alaihi wasallam ni mọ́míní sọ́bà àtúnṣe sòrò agbàfọ́lọ̀ eré ìlara àǹfààní ìmánì nìyẹn nínú àwọn àfáàlù súnmọ́ ma fi ń kéde lọ́pọ̀lọpọ̀ pé àní ìmánì là máa ń mójútó tàwíìdù là máa ń mójútó tàbá mójútó ìmánì tà mójútó tàwíìdù wa dáadáa jàmá àwùjọ wa yóò dùn á ní ìfọ̀kànbalẹ̀ dàrúdàpọ̀ ní síláwùjọ olówó òní rẹ́tálẹ́kà jẹ́ olórí ìlú oníṣàbòsí fáráàlú aráàlú ló oníṣàbòsí fọ́dọ́dún olórí ìlú nígbà tí mọ́ni bá ń bẹ lórí ọkàn wa ni àmọ́ tí ò bá sí kọjá a mọ̀ fi ara ní ara wa ni ọlọ́run ni ẹgbọ́ wọ̀yẹ́ gbẹ́dẹ́gbò lọ́wọ́ lè amsala lè na ọlọ́run ní wọn lọ́wọ́ bó wọn máa ń fi àpèjúwe lọ́lẹ̀ fáwọn ènìyàn nìyí káwọn èèyàn lè bá lè kẹ́kọ̀ọ́ kí wọ́n tara mùmí ní onígbàgbọ́ òdodo kí wọ́n kẹ́kọ̀ọ́ káwọn èèyàn kan lè bá lè tẹ́jí kí wọ́n máa fàní tó ń bẹ níbi ìmánì níbi ìmánì níbi ìgbàgbọ́ ọlọ́ni alẹ́dí náà àmànú ọlọ́láwọn ẹni wọn yìí yóò mọ bẹ fún wọn àlẹ́ àmúnú ìfọkànbalẹ̀ láyé wọn yóò mọ jẹ́ títí wọn níbi jíjẹ níbi mímu lálẹ́ ni lọ́sàn-án ni ọlọ́ni ọláìká múmùlùmọ̀ òtàdó àwọn ohun òtàdó ọlọ́láwọn ẹni wọn yóò ní àwọn náà ni ẹni ìmọ̀nà àwọn ni wọ́n mọ̀nà lára orí tí máa ní máa ń bí fún ni òun náà nìyẹlẹ́yìn ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار الله ومثل كلمة خبيثة الله نعري أعقيره كلمة خبيثة أروباجي أروباجي ẹ̀mọ́ bó ṣe rí mi kí lọ́rọ̀ ẹgbẹ́ òun náà ni ọ̀rọ̀ ìṣe kíyàn fọlọ́run lẹ́ẹ̀kó pín mí lẹ́yìn ọlọ́run kíyàn gbé ẹ̀tọ́ ọlọ́run lọ sọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá ọlọ́run lọ́rọ̀ níṣe ah ìwà burúkú ọlọ́run wá fi wé kẹlmẹ́tìn khabisa ó wá fi wé ọ̀rọ̀ ẹ̀gbin ọ̀rọ̀ tó bàjẹ́ ọ̀rọ̀ tó rùn ọlọ́run ní kàṣájára tí nù khabisa ọlọ́run ló tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí igi ni igi tó dá sí igi yìí bẹ́ẹ̀ bá ń wò lásán kò ṣeé bojú rí èpo rẹ̀ ó tún wá kóró omi rẹ̀ ogi rẹ̀ ó tún wá kúrò èso rẹ̀ ó tún wá kúrò ewé rẹ̀ ó tún wá kúrò kò sí nǹkan kan tó wúlò fún ó kúrò jẹ́mọ́ irú bí wo ni wọ́n kò ìkan ní hanzola lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ní yìí ní táwọn alẹ́ pé wé láwùjọ wa nígbà yìí ní igi ewúro ṣàgbéṣe wọ́n tó bá já igi ewúro ó korò ewé ewúro náà tún korò ọwọ́ tó fi kan ewúro òun náà tún korò ọwọ́ tó fi kan yóò tún korò <laughs> ewé kan náà nù ọlọ́run àpẹẹrẹ kèfèrí tí ò ọkàn rẹ̀ ìṣẹ̀mí rẹ̀ ìgbésí ayé rẹ̀ sọ̀rọ̀sí rẹ̀ lílọ rẹ̀ bíbọ̀ rẹ̀ khabitha ni ẹ̀gbin ni ìbàjẹ́ ni ó dà gẹ́gẹ́ bí igi tó jẹ́ igi ẹ̀gbin tó sì ní èso ẹ̀gbin kò sáfàní kan tó dá níbi igi yìí ìṣútù sátẹ́mi fọ́ọ̀kín arbi ọlọ́ni igi yìí kò fìdí kankan fẹsẹ̀ múlẹ̀ kò fìdí kankan fẹsẹ̀ múlẹ̀ màláhà min qarar ọlọ́run ní kò sí nìkan kan tẹ́sán páyé rẹ̀ nìyí Allahu akbar ọlọ́run lápẹẹrẹ kẹfìrí lélẹ́ yìí o àpẹẹrẹ kúkúrú òun náà nìyí lóbi dájú pé jẹ̀mọ́ tá a bọ́lọ̀ bá ṣoore fún kò mọ́ lórí bọ́lọ̀ bá ìfi ṣoore fún sí ni yóò mọ̀ pariwo ọlọ́run yóò mọ̀ pariwo ọlọ́run ni yóò mọ̀ pariwo ọlọ́run ni àmọ́ bọ́lọ̀ bá ṣoore fún gọ́ kò mọ́ lọ́run mọ́ bẹ́ẹ̀ni tó bá ń wá ọmọ yóò mọ̀ pariwo ọlọ́run yóò mọ̀ pariwo ọlọ́run bọ́lọ̀ bá fún lọ́mọ kò ní fi ọmọ nì kò ní fi mọ́ lọ́run gbogbo tọ́lọ̀ bá ṣe fún kèfèrí kèfèrí ìmoore gbígbèsè ayé kèfèrí ṣe rínú ó lè máa sin ọ̀ṣà ó lè máa sin omi ó lè máa sin ṣègidì ó lè máa sin oòrùn ó lè máa sin òkúta la ilaha illallahu kò nígbàgbọ́ sí i. ọlọ́run ní ẹ̀rọ àwọn kèfèrí máa là á ní kọ̀rọ̀ rí ọlọ́run ní kò sí ibi kan tó dáa kan tẹ́ẹ̀tì náà wọn wọn ò léso tó dáa wọn ò lépo igi wọn ò léso tó dáa igi wọn ò ní omi tó dáa igi wọn kò sí nǹkan tó dáa igi wọn gánà ò dáa bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá nù tó láti mọ̀ pé ìsìláàmù tọ́lọ́run bá fi kẹ́ wa orí ọlọ́run ọba tó tóbi jù lé tí ó sì fẹ́ dà ọlọ́run ní wa àtìmáàmùtù àléékún nàìmátì ọlọ́run ní ohun ọlọ́run ọba òun pé lé yí lórí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mọ̀mìnì ṣùgbọ́n rí bẹ́ẹ̀ eré gbogbo tí mọ̀mìnì ó máa ṣe tí ó máa lékún ni àì máa fi wa àìfi bẹ́ẹ̀ ni àní máa sí tó bá rú wa lójú níbi ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn fà àmọ́ wádìí lọ́rùn fẹ́ ká ṣe nígbà kan lásìkò kan gbogbo tá a bá fẹ́ dáwọ́lé àmọ́ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ nítorí lè múyàn kúrò nínú òfò jẹ́mọ́ abẹ́ẹ̀rí gbogbo lélẹ́ ìtọ́nàmọ́jà sòfò nígbà tí èèyàn lábárí pé tọ́ igi yìí ní jẹmọ́ kò wúlò èpo rẹ̀ kò wúlò omi rẹ̀ kò wúlò ewé rẹ̀ kò wúlò èso rẹ̀ kò wúlò ogunlọ́gbọ́ rẹ̀ kò wúlò tí lò ní ṣòfò ṣùgbọ́n lẹ́gbọ́n ni kúrò nínú òfò mi lọ́lọ́run tó kà fún ọdún sọ́tùlá àfẹ́rẹ́ ọlọ́ni wọn lásùn ìgbàlẹ̀ ìsánà láfẹ́ kó sọ̀rọ̀ ọlọ́ni òun sí àsìkò áfírò òun fi búra gbogbo ọmọ nìyẹn pátá wọ́n bẹ nínú òkú wọ́n ti rájọ òkú ilẹ̀lẹ̀dí na àmànú ọlọ́run ní àwọn tí wọ́n bọ́ kúrò níbi nǹkan òkú yìí ó làwọn tí wọ́n ní imani wà á nínú sọ́ọ̀lì ṣáàtì wọ́n á sì máa ṣiṣẹ́ imani imani wọn ó fi ṣiṣẹ́ wọ́n sọ̀rọ̀ ìmáni wọ́n hùwà ìmáni lára ẹni ká kírun lára ẹni kí wọ́n gbáwẹ̀ lára ẹni kí wọ́n sí olóore lára ẹni kí wọ́n so ẹbí pọ̀ lára ẹni kí wọ́n sí dáadáa sáwọn òbí lára ẹni kí wọ́n sojúṣe wọn lórí àwọn ọmọ wọn ẹ̀tọ́ aládùúgbò ẹ̀tọ́ mọ̀lẹ́bí ẹ̀tọ́ olórí ìlú ẹ̀tọ́ ọmọdé ẹ̀tọ́ àgbàlagbà lára ẹni ìmáni òbí fún wa nù ẹ bá lára wọn bẹ́ẹ̀ sì ni wọn fún wọn dákẹ́ wọ́n tún fi ń ṣẹlẹ̀ míì náà lórí wọ̀tàwá sọ fi sọ́bù wọ́n wá ṣe sùúrù kí mánì lè jókòó dáadáa lára wọn wọ́n tún wá ṣe sùúrù fún àwọn ẹlòmíì náà tí wọ́n bá sọ̀rọ̀ يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء رضى الله سبحانه وتعالى يثبت الله الذين آمنوا الله ذو lọ́ba الله سبحانه وتعالى بل bóyún جيوني بأبو kí igi ìmá látara ìmánì rẹ̀ kí igi rẹ̀ kó wọlé lọ kó dúró títí tí ò ní wó tí ó sì léṣo gidi tí ó ṣe láǹfààní kí ìmánì rọ wúlò fún láyé ọlọ́run ní tó bá dìgbà tó wá mẹ́kúrò láyé náà nìyí yóò sẹ́gbẹ̀ nílẹ̀ àmànù ọlọ́run mule òun ó fi mule rẹ̀ múlẹ̀ òun da aljawabu sahih èsì to da ọlọ́run wọn náà bó fi fún bí wọn bá fi kún láyé mùmíní ò ní sọ̀rọ̀ tí ò da láyé mùmíní ò ní hùwà tí ò da tó bá lè wáyé bẹ́ẹ̀ òun náà mọ̀ pé ah ǹjẹ́ òun ṣe ìkéṣe ìmánì ìwà ìmánì bí zina bí olè bí kí n kí n jalè ká gbowó èyí bẹ́ẹ̀ lọ tọ́ba wáyé lọ́rọ̀ mọ̀mí ní òun náà mọ̀ pé tóun ṣe yìí á ah, yóò kó báyé mọ́ ní òun Allah subhanahu ala ta'ala ni báwọn ọ̀rọ̀ tó dáa ti ń jáde lẹ́nu rẹ̀ ìwà tó dáa bó ṣe ń jáde lára rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ bó tún wá fi èsì tó dá èsì òdodo òun fi sẹ́nu rẹ̀ nínú sàárè ọlọ́ni يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة bílá ilá ilá láti ń bẹ lórí ọkàn wọn lórí ahọ́n wọn lórí kìríkì ara wọn wọ́n ṣe ń ṣiṣẹ́ rẹ̀ wọ́n ṣe ń wùwà rẹ̀ jẹ̀mọ́ wọ́n ṣe ń pòfin ọlọ́run nígbàlò pẹ̀láwọn ìyàwó pẹ̀láwọn ọmọ pẹ̀láwọn òbí pẹ̀lú ara ilé pẹ̀lú ara àdúgbò pẹ̀lú ẹgbẹ́ wọn pẹ̀lú tó jù wọ́n lọ pẹ̀lú olórí ìlú bẹ́ẹ̀ náà nígbà tó bá di àsìkò ìgbà wọ́n bá kúrò láyé fi ẹmọ̀rí inú wọn tí ó kú nígbà tó ń bẹ ní forí kanlẹ̀ tí ó sin ọlọ́run ibẹ̀ nínú wọn tí ó kú nígbà tó ń bẹ lórí ìdúró tó sin lọ́run ibẹ̀ nínú wọn tó yẹ pé ṣé olóore kan àbí kejì náà ni ó kú lé lórí lára ń tọ́lọ̀ wọn bá sọnù lẹ́yìn náà tó bá tó bá di inú sàárè báwọn mọ̀lẹ́kà bá ń bẹ̀rẹ̀ pé mọ̀rọ́ bu ما دينك كلا سيره وما النبي قال نبيره استدى الجواب الصحيح استدى الافياء مؤمني ونبابو دودو مصر كده ماوي ربي الله ókèwú kò kéwú yóò sọ ó kàwé kò kàwé yóò sọ ọlọ́run ó fi sí lẹ́nu bẹ́ẹ̀ ni èyí tá a kún sọ láyé nínú àwọn dáadáa tá à ń sọ láyé jẹ̀mọ́ ọlọ́run ló fi sí wa lẹ́nu ọlọ́run ló fi kẹ́ wa yóò tún wá kẹ́ wa yóò wá parí ìkẹ́lẹ́wà lórí tó bá dénú sàárè anábíwá Muhammad sallallahu alayhi wa sallam oní tí ẹ̀mí bá bá lọ́rọ̀ tó bá bọ́ lọ́rọ̀ onígbàgbọ́ náà mọ̀lẹ́kà bá gbà wọ́n gbà pẹ̀lú aṣọ tí wọ́n mú nínú àlùjànnà náà àti bí pósí kékeré bí bọ́ọ̀sì kékeré wọ́n gba wọ́n wá fi ẹnu nígbà gbòdòdó síbẹ̀ wọ́n wá mọ̀ lọ sánà nígbà bá dé sánà kínní àwọn mọ̀lẹ́kà tí wọ́n bẹ́ sánà wọ́n ṣílẹ̀kùn sánà fún wọ́n máa bẹ̀rẹ̀ pé ẹni kálé lẹ́yìn wọ́n wá pè ní orúkọ bóyá orúkọ rẹ̀ ní lákọ̀ọ́bù rẹ̀ ní kóníyà rẹ̀ ní àpèjẹ́ rẹ̀ ní wọ́n pè é lágbájá ọmọ lágbájá ní ah! àmọ̀lẹ́kà tó máa ní ah! ẹ̀mí tó mọ́ lélẹ́yìí ẹ̀mí tó ta lélẹ́yìí ẹ̀mí ire lélẹ́yìí ẹ̀mí onígbàgbọ́ òdodo ni wọ́n wá fi lọ́fíńdà sínú ìlú wọ́n wá dẹ́ni padà sínú sára rẹ̀ torí pé yóò béèrè wọ́n béèrè nínú sáré ní ara alé bá ti tán ti sítán tó dáyé pẹ̀gbó wọ́n ti padà àmọ̀lẹ́kọ̀ wá dẹ́mi padà jù lára àmọ̀lẹ́kọ̀ kan wà wá mú kárà náà tí ló wà dé pé mọ̀rọ̀ bọ̀ kìlọ̀ tani olúwa rẹ̀ ìyá aláta ìyá onírú àbákọ̀gá àbá mẹkáníìkì tí ó mọ̀ ẹ̀sọ̀ láàrin alifu àti igi tó dúró yóò sì mọ̀ sọ lárúwáwá ọ̀rọ̀ pé ọlọ́run ọba mi ni Allah ọlọ́wọ́ bá mi ní ọlọ́ nàbí yí muhammadun anábì mi ní muhammad dídíyá alìsìláàm ìsìláàmù lẹ̀sìn mi bẹ́ẹ̀ làwọn ọlọ́run pàṣẹ pé ibi tí ojú ẹ̀ bá lè rí náà ma kí sàárè rẹ̀ kó pẹ̀ lọ́tún kó pẹ̀ lọ́sì wọ́n wà tàn ìmọ́lẹ̀ sí ó ti pàṣẹ ṣùgbọ́n kẹfẹ́ rí ìgbínú náà mọ̀lẹ́gbẹ̀ òbí gbẹ̀mí rẹ̀ wọ́n láti àti gọ́ọ̀kọ̀ wọ́n ìgbínú bá gbà wọ́n gbà èyí ń kọ́ lọ́mọdé kí wọ́n yàgbẹ́ o ẹgbẹ́ mi ah bàbá yàgbẹ́ ah bàbá òkú rẹ̀ irọ́ o ní ìyàgbẹ́ gan ni tábà fẹ́ wẹ̀ náà ni ìyá àtẹkùn rẹ̀ dídú ìjáde ìdí rẹ̀ èyí ń ìnira tán rí gbà náà jẹ̀mọ́ ìwọ tó ò tí ì kú àbí ìwọ tó wà pẹ̀lú ẹ̀ kó o lè má òkú ló mọ nítorí wọ́n fi ìbínú ìbànújẹ́ wọ́n ìgbà ẹ má gbà tán wọ́n gbóná sínú pósí wọ́n wé láṣọ wọ́n máa gbé lọ wọ́n máa gbé lọ wọ́n máa gbé dé sánmà àwọn mọ̀lẹ́kà tó ń bẹ gíjì sánmà wọn ah, ẹbí wọn ló ń rùn báyìí ká má gbàgbé igi rẹ̀ nígbà tó wà láyé tọ́lọ̀ fi ṣàpèjúwe fún wa igi rẹ̀ ńkọ́ kò dùn igi tó rùn òun igi kèfèrí kèfèrí àti igi àti ẹ̀pọ̀ igi àti ewé igi gbogbo ẹ̀ kọ̀bíìsà ẹgbẹ̀rẹ̀ lámọ̀lẹ́kọ̀ máa ní áà ah, ìwé làwọn arùn báyìí ẹ̀mí wọn ló rùn báyìí ó lẹ́mú wálé ní ewu lélẹ́ yìí wọ́n máa sọ pé àà ah, ẹ̀mí lágbájá ọmọ lágbájá ni ẹ ṣílẹ̀kùn rárá wọ́n lè ṣílẹ̀kùn ọlọ́ni láti fàkà láha àbúwábù sàmà hàtà yẹ́lgẹ̀l jamal sí sàmìl kìyàmì ọlọ́ni wọ́n lè ṣílẹ̀kùn sọ́mà fún àfi tí ràkúnmí bá lè gbanú ìwò abẹ́rẹ́ kọjá kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní ṣe fún ara ọwọ́ náà ni ó mọ̀ bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n wà dá padà àwọn tó wọ́n ò ní gbà lọ́wọ́ wọn tí wọ́n fi fún lọ́fíńdà àlùmísìkì wọ́n wà dá wọ́n tẹ̀ ní ìwúlẹ̀ gbá àwọn tó gbà náà ló wà dá padà wọ́n wà gbé lọ wọ́n wà gbé fún wọ́n wà dá padà sára rẹ̀ wọ́n máa bèè lọ rẹ̀ pé mọ̀rọ́ book sanolúwa rẹ̀ ahuhahula adiri ima ima wàmẹ́nàdé yóò tàlànàbì rẹ̀ ahuhahula adiri ní ima

tẹ́nìkan lè bẹ́ẹ̀ lọ́wọ́ pé ah, ah, oṣù wá ṣe lẹ́yìn tó máa wu ọlọ́run ní máa ń ṣe àbẹ̀lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó so ní kálukú wa dára tó dáa kó má gba ìmánì lára wa èso ìmánì wa igi ìmánì wa ewé ìmánì wa àbẹ̀lọ́ okòrò wàlálà ilaha illallah wasallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama inshallah ma tẹ̀síwájú ní ọlọ́run السلام عليكم ورحمة الله وبركاته شكو سواني بايك سواني نعم كم سوعات Bem. náà náà alhamdulillah wassalatu wassalamu ala rasulullah wọ́n ní tán bá bèèrè nínú sàárè èdè wo ni wọ́n fi bèèrè èdè wo sì ni wọ́n fi dáhùn ìtí wọ́n fi bèèrè ní ṣókí anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí ti sọ fún wa kí ló sọ onímọ̀lẹ́kọ̀ọ́ ó máa bẹ̀rẹ̀ pé man rọ́bùkà tani olúwa rẹ̀ madinuk kílẹ̀sìn rẹ̀ wà mẹ́nàdúyúk tani ànábì rẹ̀ níta ni yẹn tí ó sì sọ ànábì sallallahu alaihi wasallam sọ ó lẹ́ni yóò sọ pé rọ́bì allah olúwa mi ni allah kò ní sọ pé rọ́bì arrahman tó ti gbórúkọ ọlọ́run bá pọ̀ rọ́bìyá allah so nígbà lókùn bàtà bá ti ṣe àdísì rinlẹ̀ ntí wọ́n béèrè nìyẹn ntí wọ́n ti fọ̀lẹ́sì padà òun náà nìyẹn eléyìí nìyí kò dẹ̀ tuntun òṣèlá muhammad sallallahu alayhi wa sallam nígbà tó sọ fún wa nípa dajjal ó ní yakhruj dajjal fi wájú yìí níwájú jàjáàlì káàfírò káàfírò mẹ́gbẹ̀wá mi káàfàrọ̀ ó ṣe wà náà ẹgbẹ̀wá rẹ̀ yìí ẹnu akọ anábìsọ̀lọ́ lásán ní yàkùrọ̀ òwú kúlù mùsùlùmí gbogbo mùsùlùmí ní oríta àdẹ́tọ́ mọ́ lárúbáwá àdẹ́tọ́ mọ́ wọ́n dìkan káfíìrù ẹ̀tànàbí sọ fún wa nípa ẹ̀lẹ́ ilé yìí ẹ̀ kò sí mọ́kéwù kódà kò lífù àmọ́ yóò rí ká tó sí pé a fi ilẹ̀ bẹ́ẹ̀ bánàbí sallallahu alaihi wasallam gbà wá fún wa owó nìyẹn so sábà ní pẹ́tọ̀ english ni wọ́n yẹn sọ ṣe wíìdì ọlọ́ọ̀dì wọ́n wí ni àbú wíìdì ọgọ́ọ̀dì sábà ní ni tani olúwa rẹ ni àbí tani ọlọ́run ọba rẹ̀ àmọ́ká sílẹ̀ bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam bá nàbí ṣe tó wà ní lókùn bàtà wá sí ìgbàgbádìí sí nàbí sọlá láàfíà ní náà وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله